burú sí i gbogbo yín tẹjẹ mi lówó ẹ lè wá bá tèmi jẹ máa gbowó mi máa gbà padà lọ́wọ́ yín olórí burúkú ààrẹ ó dá àjọ ẹlẹ ó wá kó nọ́mbà one ó wá sá lọ ibo ni kí n kọ sí kò fún ẹ yẹ kọkọ kí ni mo dé wíìgì fún yẹ kọkọ yọ wíìgì dànù ẹ má bàa mi sọ. báyìí ìdá ẹnu ẹnu ẹnu olórí burúkú ń gbowó mi tiẹ̀ lówó mi gbé lẹ́kílẹ́kí ọkàn mi mo fẹ́ gbé owó mi máa mi sọ mo igbó ẹ̀fọn ni mo ń gbé ṣe igbó kò bá jẹ́ gbé bàbá mi sọ kò bá jẹ́ gbé owó mọ́lẹ̀ lọ mo máa sọ owó ẹ̀ ní sùúrù fún mi ní ah, máa rí bẹ́ẹ̀ ibi tí mọ́tò bá ti dé ṣe rí mi èmi mọ́tò bá ìfẹ́ mi lẹ́gbọ̀ọ́ àgọ́ omi ní bísíǹsì gan báyẹn igbó ẹ̀fọn ni mo ń gbé kò sí wàhálà olè wá má bọ̀ wàá ríran òun mo ti ń bọ̀ mo fi ń bọ̀ lápò ìwé èrè. ọ̀gá ẹ̀yẹ bí olóò àti bí wọ́n sọ ojú ẹ̀ ti pẹ́ náà ibi ò là ń lọ wọ́n àṣọ ọ̀run ló ń lọ ní bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ jọ. bọ́lẹ̀ mi bọ́lẹ̀ bàbá mi sọ ṣọgbọ́n pé mo ní fọ́ọ̀gẹ́ ẹ̀ lówó ni ibi tí mo lọ owó gbèsè mi fẹ́ lọ gbà ẹgbẹ́ mi ní ìṣó. ẹ lọ gbowó ìwọ àlọmọ àlọmọ bọ́lẹ̀ báyìí bọ́lẹ̀ àlọmọ àlọmọ àtọwọ́ ẹ àti gbogbo àfẹ́. ó rà pé lórí burúkú ẹ sọ̀rọ̀ gádà. lórí burúkú ni ẹ owó yẹn tó jẹ mímí sí mò ń nà oyè tè wọnú mọ́tò kò lè rówó gbà ẹ jẹ́ ká. ọjà ẹgbẹ́ rẹ jẹ kọ́kọ́ paná ẹ̀ náà. owó yẹn tó jẹ mímí sí mò ń nà ṣọ́ọ̀ṣì. ẹ bọ́lẹ̀ ọ̀gá ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀. ó dà kó fẹ́ sórí burúkú. ẹ jẹ́ ká mo ní kó tẹ́mi nìṣọ́ ń bẹ̀. jókòó sílẹ̀ jókòó sílẹ̀. Ah, ah. ibo la wá já sí yìí yẹ́ ń po lórí burúkú ṣóhun ẹ̀ ń gé jì ní. hello ṣé ọmọ pọ̀ onímọ̀tò tí lóhùn ò lọ ọmọ báyìí báà láì fẹ́ ṣe mo fẹ́ gba owó má bà mí sọ ibi ni máa wà níkọ́mọ wá mú mi olórí burúkú ò lówó lọ́wọ́ oníkọ́mọ wá mú mi mo wà ń tà má bà tiẹ̀ jẹ́ jẹ́ má rówó mi gbà mí láàrí burúkú ó ṣe tiẹ̀ ni bó bá dé bó bá dé kẹ́tẹ́ máa fi rìn máa fi rìn délé lórí owó mi yìí máa gbowó mi bí kò sẹ́ tó lè bá mi sọ olórí burúkú tó mọ̀ tí ìrówó ra Lexus lẹ́gbọ̀ọ́ àgàn mi yìí máa fi débi bẹ̀rẹ̀ mi. àǹtí àǹtí ẹ káàbọ̀ sínú gbọ́ọ̀jàyè ẹ̀gbọ́n mi lónìí wá. ẹ kó sì dànù ẹ má bàa mi sọ ẹ kó sì ìfakọni kò ṣèjàyè owó mi mo wá gbà owó mi mo wá gbà. ẹ má bínú ẹjọ́ mọ́ lọ. ibo lẹ́ ń lẹ́ wòde ewéde wèrè ewéde wèrè àwọn olórí burúkú talikanias talikanias àwọn aṣiyèrè olórí burúkú ẹ̀gbọ́n yín ó mú nọ́mbà wán ó gbà yẹn ó bá wọn ẹ má bá mi sọ̀rọ̀ wèrè ẹ jọ má bá mi sọ̀rọ̀ wèrè ó mú nọ́mbà ẹ kọ́ sí lọ ẹ kó sì lọ ó mú nọ́mbà wọ́ọ̀dì ó gbà yín lọ ó fẹ́ sá lọ Cairo kò ní mọ̀ ó yẹ ẹ̀rìn ṣó mẹ́ẹ̀ máa gbowó mi ń bí gbogbo ibo igbó là kan rí iṣẹ́ ìṣiyèrè. ní sùúrù mama tì í kí ló ṣẹlẹ̀ ẹ gbà mí bó mo já sí i lórí kí ni lórí six hundred thousand naira. èmi ó sọ pé ó sọ pé tí mo bá rí èmi o ó máa ṣá mi pa ó máa nà mí pa. mú èmi wàá fún ẹ̀jẹ̀ mi gbẹ ó yá fún ẹ̀jẹ̀ mi gbẹ. ta ló sọ bẹ́ẹ̀.

yọ̀sí dẹ̀ tún ti sùn báyìí o ah n dẹ̀ fẹ́ fọ̀rọ̀ àjọ kan lọ ni ṣé kí n wá jì. kí ló ṣẹlẹ̀ ẹ ọlọ́run ṣe tó dábì padà sáyé ṣá ọlọ́run ṣeun kí ló ṣẹlẹ̀ ẹ̀rọ bàtà èmi jẹ́ mo ní mò ń ṣá kí ló ṣẹlẹ̀ ah, ibi tẹ fẹ́ gbà yọ rè ibi tẹ fẹ́ gbà yọ rè kí ló dé mo ní mi ò ṣàdé ẹbí lọ́ba nílájọ one fifty pack one million every two weeks kí ló dé mi ò ṣe mọ́ kí ló ń ṣe ṣe mọ́ kí ló bá wa kí ló ń ṣe kó kí lọ kí ló bá wa. ó dẹ̀ ní báyìí kó lè bá aṣọ eré mo ṣe bá wa o oríire oríire láti eléyìí five hundred ní pàdé seven million wa gba fi gbà. ó ní sọ́yìn rẹ̀ seven years. bọ́ọ̀bà mi bọ́ọ̀bà mi ò oh, mọ máàdì. bọ́ọ̀bà mi ò ṣe ilé mọ̀. mo ní bẹ̀rẹ̀ bọ́ọ̀bà mi ò ṣe ilé mọ̀.